نبتي أكلوني a kà استحباب تشميت العاتش نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب استحباب التشميت العاطس إذا حمد الله إذا حمد الله تعالى وقواعد تشميته تشميته إذا لم يحمد إذا لم يحمد الله إذا لم يحمد الله تعالى وبيان آداب وبيان آداب التشميت والطرز والتشاؤم والتفاء والتثاؤب عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ان الله يحب العطاس ويقرأ التفاؤل فإذا عطس أحدكم وحمد الله تعالى كان حقا على كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله وأما التفاؤل فإنما هو من الشيطان فإذا تثاءب أحدكم فليمده ما استطاع فإن أحدكم إذا تفاءل ضحك من الشيطان رواه البخاري وعلموا أن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أقول أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم رواه البخاري وعن ابي موسى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا عطس احدكم فحمد الله فشتتوه فشتتوه فان لم يحمد الله فلا تشمتوه رواه مسلم وعن انس رضي الله عنه قال عطس رجلان عند النبي صلى الله عليه وسلم فشمت احدهما احدهما احدهما اوكي احدهما فشمت احدهما ولم يفلت الاخر فقال الذي لم يفلته عطس فلان فشمته وعطست فلم تشمتني فقال هذا حمد الله وإنك لتحمد الله حسبك جزاك الله نعم آه أبو هريرة رضي الله عنه أوكي باب تياك لني هنا استحباب على عاتش báyé ó ti jẹ́ pé nǹkan tí a fẹ́ nínú ẹ̀sìn òun náà ni ká máa kí alaatis ẹni tó bá sín ìdá hamidallah tí ẹni yẹn bá ti dúpẹ́ fún ọlọ́run ta'ala bákan náà wàkàrà àhàtù tẹ̀símẹ́tì yìí akọ̀kíyàn tó máa kí ẹni tó sín ìdá alámú yahmadillah ta'ala tẹ́ni yẹn bá dúpẹ́ fọlọ́run wàbàyá ni àdábì tẹ̀símẹ́tì bákan náà ẹ̀kọ́ tó ní í ṣe nípa bí a ṣe máa ń kí ẹni tó bá sín naam adabu tashmit ẹ̀kọ́ bá a ṣe máa ń kíyàn wàlẹ̀ ìtọ́s àti ẹ̀kọ́ tó wà níbi sínsín wàtàsá ọbẹ̀ àti ẹ̀kọ́ tó wà níbi yíyan hù ìwọ́n náà lámà nǹkan tí ń jẹ́ kéèyàn ó sín láti mọ nǹkan tí ń jẹ́ kí èèyàn hò yíyan hò yìí òun ni máa ń ṣe àpẹẹrẹ bí ẹni pé bóyá ara yẹn ti wù àbí yẹn nídìí ìsinmi àbí yẹn nídìí oorun sínsín ní tiẹ̀ nígbà tóun bá dé sòyẹn máa ń fura máa ìyípadà àlàáfíà ara yẹn ni níbi nǹkan méjèèjì yìí anabi sallallahu alayhi wa sallam. Ọkọ ní ẹkọ tí báwo ni àwọn nǹkan tó yẹn ń ṣe àwọn ọ̀nà wo la máa ń gbà sín ọ̀nà wo la máa ń gbà yán sọ wa ní ẹkọ rẹ̀ so níbí náà pàtàkì Islam eléyìí ẹ lè ẹ̀sìn míì kẹrí nǹkan tó jọ bẹ́ẹ̀ bóyá ni àbẹ́sìn ni gbogbo àwọn ẹ̀kọ́ yìí òun ní àkọsílẹ̀ fún kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa nínú Islam ara pé ọlọ́wọ́n bá ń sọ fún anabi sallallahu alaihi wípé waja'alna al-Qur'ana tibyanan li kulli wípé al kò sí nǹkan kan tí ó ṣàlàyé nípa rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé anabi sallallahu alaihi kò sí nǹkan tọ́lọ́wọ́n bò òfin ràn èyí tí a bá wò nínú alukur'an táàrí a sì rí nínú sunna nabi sallallahu alayhi wa sallam náà ni kò sẹ́ni tó lè fẹ́ ṣe islam tí ó gbádùn islam tí ó rí islam ṣe àfẹni tí ọba ń ṣe sunna ti anabi sallallahu alayhi wa sallam àdísì alákọ̀ọ́kọ́ tí alimamu Nawawi alayhi rahmatullah tí wọ́n mú wa òun náà ni àdísì أبي هريرة رضي الله عنه قال إن الله يحب العطاس ويقرأ التثاؤب فإذا عطس أحدكم وحمد الله تعالى كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله وأما التثاؤب فإنما هو من الشيطان فإذا تثاءب أحدكم فليرده ما استطاع فإن أحدكم إذا تثاهب ضئك منه الشيطان أبو هريرة رضي الله عنه قل إن الله يحب العطاس العطاس اللهم النفع ẹni tó bá sín ẹni pé tíyàn bá sín tíyàn jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ni sínsín wàyẹ́ kọ́rọ́ àtàfà ọba àmọ́ lọ́wọ́n ọba ó kórira kíyàn máa yán wò níbi ilẹ̀ yóò ti mọ̀ pé àwọn kankan mímẹ́ tó ṣe pé nǹkan yẹn yóò máa ṣẹlẹ̀ síyàn àbí ẹ̀ máa rí ilé ayé nǹkan yẹn ó máa wà ọba yóò sì fẹ́ràn nǹkan yẹn nǹkan míì náà yóò tún máa wà nílé ayé àbí ní inú ìṣẹ̀mí ọmọ èèyàn tó ṣe pé ọlọ́run sì ní á ah, ìfẹ́ kínní yìí ṣé ewu lápèjúwe ẹ rí i pé tá a bá ń sọ pé ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí kéèyàn máa ń ṣẹbọ ọlọ́run ọba nífẹ̀ẹ́ kéèyàn ó ní ìgbàgbọ́ kéèyàn ó ní ìsìn òun nìkan ṣoṣo ẹ rí i pé nínú ìṣẹ̀mí tá à ń ṣe yìí náà ní táwọn èèyàn sì fi ń ṣẹbọ ń bẹ so yíò wò túmọ̀ sí pé ọlọ́wọ́n bá wá fẹ́ràn ẹbọ yìí sí ń gbà gbà tí ọ̀fẹ́ kí ló dé ké ẹbọ yìí sí láyé so nínú nǹkan tí ń bẹ lára wọn mi ènìyàn gangan tó ṣe pé kò sí ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ì ṣe tó ipọ́ lọ́n sì ní ìn nífẹ̀ẹ́ sí nǹkan yẹn bí a ah, tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ èmi ọlọ́wọ́n bò yí fẹ́ so bẹ́ẹ̀ sì ni tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ láàrin èèyàn èmi ọlọ́wọ́n bá fẹ́ Ànábì sallallahu alaihi ní pé ìgbà tí yẹn bá sin ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sínsín bákan náà ọlọ́wọ́n bá kọ ó kórìíra yíyan o anábì wá ní àwọn ọ̀nà táwa bá méjèèjì yìí lò òun ni pé ìdá àìtọ̀sà ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá sín wa hamidallaha ta'ala tó wá dúpẹ́ fọ́lọ́run kana haqqan ala kulli muslimin sami'a àyẹ̀kú lẹ̀lẹ̀wò ẹ̀tọ́ náà ni fún gbogbo mùsùlùmí tó bá ti gbọ́ ìtumọ̀ pé ẹ̀tọ́ nìkan ni pé tó bá ti ṣe ọ̀sẹ̀ lọ́rùn èèyàn gbẹ̀sẹ̀ ọgbọ́pẹ́ nìkan sí ní ìsìn ó sì ṣe alhamdulillah ọlọ́run ti nífẹ̀ẹ́ ni òun ẹ̀tọ́ wá ni fún ìwọ tó ṣe pé ọba ti gbọ́ tí ẹnìkan sí tó ṣe alhamdulillah kó o sọ fún pé yarhamukallah yarhamukallah gbẹ̀wọ̀ ẹnu gbólóhùn ọgbọ̀dọ̀ mọ́ wa ha sọ́pọ̀lọ́ yẹn mọ́mọ̀ barika barika báríkà ni wọ́n ní lọ́rọ̀ ala barika alábáríkà ládá kò sí dọ́kọ̀ pẹ̀lú yẹn sallallahu alaihi wasallam ní alhamdulillah tí ẹ ń yarhamukallah anábì ní wa amma at-tathahub àmọ́ sẹ́ rí sísín ẹ̀kí yánwó tí yàn máa yánwó pé ha tí yàn yánwó ohun anábì ní fa innama huwa mina shaitan atọ́dọ̀ èṣù iná ni yánwó yẹn ti máa ń wá yẹni pé yánwó iṣẹ́ ni ọlọ́ọ̀bù nífẹ̀ẹ́ sí anábì wá ní wa idha tathahaba ahadukum tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá fẹ́ di pé yíyánwò yẹn fẹ́ wá ànábì ní falẹ́yẹrú dàhùn dá padà yẹn ni pé má yanu ha ha dá kíní yẹn padà kọ̀ǹtró rẹ̀ tó bá ti fẹ́ wá kọ́kọ́ gbìyànjú kó dá yíyánwò yẹn padà mọ́sítàtọ̀ nígbà tó bá lágbára o lókùngbà tó bá ti ń lágbára láti fi dá padà torí kí wọ́n náà ti ń fura hàn pé yíyánwò yìí fẹ́ wá mọ́jẹ̀kó wá anábi ni wa inna ahidakum anábi ni n tó fa òun ni pé ẹnìkọ̀ọ̀kan yín ìdáàtà sáábà nígbà tó bá yán o tó wá sí ẹnu yangala tó wá sí ẹnu kalẹ̀ tàṣà ẹni dọ́ṣìkà mínú aṣẹ́ìtàn èso sì mọ́ bẹ́ni wọn sí ẹ̀yẹ so èṣù aṣẹ́ìtàn yóò máa fi ẹni yẹn ṣe ṣùgbọ́n ni pé mùsùlùmí kò gbọ́dọ̀ fìgbà kan fira rẹ̀ lẹ̀ fún èṣù kéṣù ó rí nǹkan kan tí ó máa mú lára rẹ̀ ṣeré ṣùgbọ́n fi àyè lẹ̀ fún ìtorí pé inna shaytan kana lakum aduwwun mubin olúwa ní rí èṣù yìí ọ̀tá tó fojú hàn ní fún yín ara àwọn ọ̀nà tí ó fi wá máa gé àwọn okùn ìbáṣọ̀tá rẹ̀ òun náà ni tí ẹ bá ti ń yán wò kí yàn ó dá yẹ̀wò yẹn padà tí yẹ̀wò bá ti fẹ́ ṣe yàn kí yàn ó dá padà bí agbára yẹn bá ṣe lágbára mọ́ láti fi dá yẹ̀wò yẹn padà àbẹ́lú mi kọ́kẹ́ kó wá lálọ́ ha ọ̀gá àà ah, ah. so ṣètọ́ ní ọkàn wa máa fẹ́ ń tọ̀ ń rẹ̀rìn ni ẹni tí ṣètọ́ ni bá ti fi rẹ̀rìn ó súnmọ́ kó padà máa rí tì síbi àwọn iṣẹ́kíṣẹ́ gbogbo tí kì í tẹ́lómi ẹ̀ mọ́nu ẹ̀kẹ́ máa rí ẹlòmíì ẹ̀ẹ́kan sáàmù rí pé ìwà ọmọ àta ní sàmà bẹ lára rẹ̀ ń gbogbo gbà so torí pé kí ni ó ń fi àyílẹ̀ fún èṣù ó fi àyílẹ̀ fún èṣù so ẹlòmí ẹ̀kan mọ́ rí ìbínú ní sáà gbogbo gbà ẹ máa kọ àmọ́ bí tí bínú so àgbàlagbà ní àmọ́ ìbínú so ń máa ń fi àyílẹ̀ fún ṣètọ́nù ni gbogbo àwọn ọ̀nà tí ṣètọ́nù fi ń wọlé síyàn láà tí ó ma fi súnmọ́yàn tí ó ma fi ríyàn lò mùsùlùmí ma ń dí àwọn ọ̀nà yẹn ni so anabi sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tí ó kọ́ wa níbi eléyìí ni wípé ẹni tí yẹn bá gbọ́ tó bẹ̀rẹ̀ sí tó ìsẹ̀ alhamdulillah téèyàn ya kì í téèyàn bá ti kì èèyàn tí ì ṣe ẹ̀tọ́ èèyàn o èèyàn jẹ́ ni tí ọṣẹ lọ́hùn so bákan náà àìníhu yẹn ni pé Abu Hurairah náà tún gba hadith wa àní nàbí sallallahu alaihi wasallam qala ọlọ́nàbí sọ báyìí pé idha atasa ahadukum falyaqul ẹ wo lárúbá báwọn èyí tí mo kọ́ pé ilé kan <laughs> idha atisha ó ti mú tòmọ̀ mi lọ́wọ́ nù èèyàn ń gbẹ̀ngbẹ̀ nù má ti pé ṣà àtọ́ ṣà èèyàn ń gbẹ̀nu ó sínú so náà ni kí ara àfikún máa dúó lẹ́nu yàn àdánwò láńlá ni fún èdè lárúbáwá náà ni fún kùránì kíkà tẹ́lẹ̀ bá ń ka kí ó bá yàn pé hé ẹwù ìpè tí wọ́n ń sẹ́ báyìí tó ní alhamdulillahi rabbil alamin ọmọ tí yàrá amúdù ni ìgbàgbọ́rọ́ alhamd <laughs> ìgbàgbọ́rọ́ ní jẹba wọn bẹ́sẹ̀ ni alhamd hamd náà ni ó fi jẹ́ ojúṣe ń kálukú ni kíyàn lè wá bí ó sì máa alkùránù pé ní aláàfíì

tí ẹrí kéwú táwọn bàbá òun ké ń jọun tọ́ ọlọ́nkọ san wọ́n lẹ́sàn o wàláyé wọ́n ké bí wọ́n ṣe máa bí wọ́n ṣe ń lo bí wọ́n ṣe máa tó ọlọ́nkọ kó gbà ní ìbádà fún wọn kó foríjì wọn so ní àsìkò yìí gbogbo tí ó ń jẹ́ challenge náà ni wọ́n náà gbọ́dọ̀ wá bó ṣe mẹ́tọ̀ pé wọ́n ló ṣe ṣe ti ń jẹ́ àwọn ìpèníjà tí ń ṣẹlẹ̀ yìí so ìpèníjà tó dé gbogbo ìpèníjà tí ń ṣẹlẹ̀ sí ọlọ́rọ̀ ayé rẹ òun tó ń ṣe so kọ́dà even kọ́dà àwátàǹsí súnnà náà ìyẹn wà stagnant èyí kan dúó bọ́rọ̀ gidi wàláì tó bá gbọ́ tí èyàn méjì bá ń fa kíní kan wọ́n ní kíní kan dá ẹnìkan ní kíní kan kíní yìí dá náà lè lísìn sáwọn méjèèjì kó béèrè ẹ̀rí lọ́dọ̀ wọn tẹ́nìkan máa ń sọ fún ọ pé ń tẹ́yìn ń tú yìí kò rí bẹ̀sẹ̀ ẹni náà sọ pé ń tẹ́mi ń tú yìí rí bẹ́ẹ̀ ẹ wá béèrè pé àfáà wo ló gbé ẹ̀yìn lẹ́sẹ̀ rírí tẹ́ ń wí lápòjúwe ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ Muslimun ife sàn da sí ẹ̀lẹ́ mọ́ báwọn ṣe ẹ̀rọ lè béèrè kí ni gbogbo àwọn àfáà wọ́n ń Muslimun kí ni

tí wọ́n kí ń ṣe alùsùnà sheikh Fawzan tí wọ́n náà ń bẹ bẹ́ẹ̀ sheikh Luhaidan so tó rẹ́nu ma ń rò pé sheikh mọ́ríkà lé nìkan ni rọ́ọ̀ ni ò tí rí kò sí afá súnà kan láyé tó sọ pé ẹmọ ẹ̀kẹ́ pé ayọ̀ ah, so ibi tí mo ti lọ gangan ni pé in ọ̀rọ̀ kíyàn tún àwọn ṣe mo ti lọ òun náà ni pé challenge tí bá ti ń ṣẹlẹ̀ wà láyẹn gbọ́dọ̀ wá ọ̀nà tí wọ́n fi tó fi dúó níbi tí ó sèfù rẹ̀ èmi ni alhamdulillahi rabbil alamin aramani rahim mánìkì à tó wọ́n ń pè ní a alami alhamdulillahi rabbil alamina so ìyẹn ń ba ìtumọ̀ alukur'an jẹ ni so òun ni pé anabi sallallahu alaihi wasallam onítẹ́nìkọ̀ọ̀kan yẹn bá sín ìsàáàtì ọ̀sá ahadukum falyaqul alhamdulillah kọ́ sọ pé alhamdulillah pé mo dúpẹ́ fọ́lọ́run waliyaqul lahu akhuhu kí ọmọ ya rẹ̀ náà kọ́ wá sọ fún aw sahibuhu àbí ọ̀rẹ́ rẹ̀ yarhamukallah kó ní ọlọ́wọ́ bọ́ kẹ́ ọ pé ah, ọlọ́wọ́ bá kẹ́yìn fáìdà qala lahu tí ọba wá sọ fún pé yarhamukallah tẹ́nìyàn kì í tán pé ọlọ́wọ́ kẹ́ ọ fàlìyẹ́kùl kẹ́ni tó sínà kọ́ sọ pé yahdikumullah wa yuslihu balakum ọlọ́wọ́ fún yín yóò sì tún àtúnṣe yóò tún yín sí dáadáa kẹ́wọ̀kẹ́wọ̀ ẹwọ ẹ̀kọ́ tánàbí kọ́ wa náà ni iṣẹ́ na wọ́n bá ń suna ń sallallahu alaihi wasallam ni a fi sàdúà fúnra wa ní kí ọlọ́wọ́ ó tọ́ sọ́nà so yíwọ̀n tó mọ̀ sí pé èèyàn sí náà ni alọ́mọ ènìyàn o ní ìdí kí ọmọ ṣàlékún ìtọ́sọ́nà ọlọ́wọ́n na kò torí gbà mí èèyàn ọmọ sọnù lọ ọmọ sọnù àmúgbà tó bá rẹ́nìkan tó bá sàdúrà fún ọ ọlọ́wọ́ sì ló ń sábà bí pé mo gbàdúrà tó sì fún yìí ti yahdikumullah ọlọ́wọ́ bó fi ọmọ náà wa yuslihu balakum gbogbo àṣìṣe rẹ ọlọ́wọ́ bọ̀ tó ṣe ẹ̀wọ̀n قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلون قطع النبي صلى إذا عطس أحدكم فحمد الله فشمتوه tí ẹ bá sín tẹ́nìkọ̀kan bá tẹ́nìkọ̀kan yín bá sín tó wá dúpẹ́ fọ́lọ́run ẹ̀yà kí ẹni bí kẹ́ẹ̀ ṣe yarhamukallah wa idha lam yahmadillah àmọ́ tí ò bá ti di pé ó ṣe alhamdulillah tí ò dúpẹ́ fọ́lọ́run wala tushammituhu ẹ gbọ́dọ̀ kí o ẹ yà máa wò ní ẹ máa wò tó bá sín ọkàn dáyé tí ó sì dákẹ́ wọn náà yà máa wò sẹ̀pẹ́lómi bóyá kò tí sin alákọ̀ọ́kọ́ tán ni mọ́tì kì sẹ̀pẹ́lómi ẹ̀sísìn mi lè wálẹ̀ mẹ́ta ọ̀bẹ́mẹ̀rin máa wò ná pé bóyá kò tí bóyá kì í sin pé ni so àmọ́ ó ṣe sí ọ̀nà alhamdulillah yẹ́rọ kò sí tọ́kàn pẹ̀lú irun sáàmọ̀ wò náà kó kọ́ sí náà lẹ́yìn ìgbà tó bá wá sí yẹn tán kó retí kó ṣe alhamdulillah ẹwẹ̀ ẹ̀kọ́ láńlá ṣe ẹ̀pẹ́ tó ń sí wọ́n mọ ìdí ń ṣe lára ohun èmò ti sin tán àbí ti ń sin tán mọ́ sáàmọ̀ wò so mọ́ ti sáré kí i anábìnrin tó bá bákanáà anas radiyallahu anhu ó ní atasha rajulan inda nabi sallallahu alaihi wasallam ó ní èyàn méjì kan wọ́n sín àwọn méjì sí wà lọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam fashamata ahidahuma anabi wá kí ẹnìkan pé yarhamukallah walam yushammit al-akhar anabi ò kí ẹnìkejì faqala alladhi lam yushammithu ẹni tí wọn ò ó wá sọ fún ànábì pé atisha fulani fashamatihu fashamatihu fashamatahu lágbájá ó sín ìwà ànábì sí kì wàlám tó shamit ni ó ní wàṣam àbí wàlám tó ẹ̀ wà tọ́ṣtú èmi wá sín wàlám tó shamit ni ó kí mi fàkọ́l ànábì wá ní tó fàtí ìdíkí wọ ni pé hádá hamidallah eléyìí òun sàlẹ̀ alhamdulillah ńgbà tó sín tán wà á ń ta lam tahmadillah ìwọ ò sí alhamdulillah ńgbà tí ó sín tán kí lè lẹ́yìn jẹ́ kó yé wa ni pé ẹni tó bá sín tí ó bá sí alhamdulillah ìyẹn kì ìyẹn kì wà ní abi hurayrata radiyallahu anhu qala àbúrò àná tó báyìí pé ní nàbí sallallahu alaihi wasallam ó ní annabi sallallahu alaihi wasallam ọ jẹni tó ṣe pé ìdá àtọ́ ìsá tánàbí bá sín wádọ̀ àyájáwú áwọ́tàwọ́bàwú ẹlẹ́fì anábi ó fi ọwọ́ rẹ̀ bú ẹnu nígbà tó bá bẹ́ sín yóò fọwọ́ bú ẹnu áwọ́tàwọ́bàwú àbí kó fi aṣọ sí ẹnu aṣọ rẹ̀ yóò fi sí ẹnu ẹlẹ́fì yóò fi sí ẹnu rẹ̀ wọ́n ni wà kọ́ fọ́dọ̀ ẹni tí ó gba hadith yìí wá ó wá rẹ ohun rẹ̀ kalẹ̀ awogọ́dọ̀ abọ́rọ̀ rẹ ohun lọ́lẹ̀ bí a sọ̀wọ́tàwò ohun tí ó fẹ́ fi sọ̀rọ̀ yẹn torí pé kíni ṣakarawi ẹni tó gba hadith yìí wá ń ṣiyè méjì ipe ṣé ó sọ̀rọ̀ yẹn jákè ni àbí ó wí sí ta in tí ó wà ní hadith yìí òun ni pé ńgbà tí yẹn bá sin èyàn lè fi ọwọ́ dí ẹnu ìyọkún gbọ́dọ̀ sí kọ́dà lómi oríṣiríṣi àṣà nímọ̀ tó ń dá ọbẹ̀ sí olè ní ìsìn sẹ́lápọ̀ ẹwà ìlẹ́kọ̀ọ́ òun ó sìn tí wọ́n á pẹ̀ yóò àwọn ará ẹ̀dẹ̀kẹ́ ìwé ìwò lè àní tàbí mo sí yóò sì sínà ní yóò àti pàkọ̀rẹ̀ àyọ̀gbogbo yóò àwọn agbẹ̀rin ilé ìwà ìlẹ́kọ̀ọ́ ni so kò bá mu so tó yẹ kí yóò ṣe ní kí yóò fi ọwọ́ di ẹnu ìyẹn lè lóun fẹ́ ṣe báwọn kọ́pàyàn lérí kọ́pàyàn lérí wà lọ́wọ́ ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ sì ni ṣẹ́rí gbogbo nǹkan tí ń jẹ́ àlàáfíà yìí tó bá yí sí nira fún yàn tó bá yí tọ́lọ bá fẹ́ lò ní ìnira fún yàn èèyàn mọ̀ pé ọlọ́wọ́ bá ọláàrẹ tóbi o kọ́lọ̀ mọ́ fi ara ni wá so wọ́n ní kéèyàn lè fi ọwọ́ di ẹnu àbí kí yóò fi aṣọ dí ẹnu àbí ẹni tó bá ní ankashi kó fi dí ẹnu kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀ sẹ́yìn pé sísìn yẹn kì í jáde lásán láì ní fọ́n itọ́ bó sì lè kọ́ ma kọ́ wá sí kọ́ wá mọ́ fọ́tọ́ sí gbogbo àwọn tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní lójú so kọ̀ bẹ́ẹ̀ kọ́ Islam mu so anabi sallallahu alaihi wasallam wa nínú àwọn ẹ̀kọ́ yìí so bákan náà Abu Musa al-Ash'ari radiyallahu anhu tó gba àdìsí wa oni kana yahudu yata'aqasun 'inda rasulillah yarjuna an yaqula lahu yarhamukumullah wa yaqulu yahdikumullah wa yuslihu balakum oni <laughs> annabi sallallahu alaihi wasallam àwọn yahudi yata'aqasuna 'inda rasulillah wa man sin lada annabi sallallahu alaihi wasallam yarjuna an yaqula lahum wọ́n wà máa retí kánábí wọn sọ fáwọn pé yarhamukumullah fọlọ́wọ́n kẹyìn àmánábí ò ní sọ báwọn fún wa ẹni pé tó bá jẹ wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bóyá wọ́n fẹ́ tajà fún ànábì àbánábì ló fẹ́ tajà fún wa àbọ̀ ní ọ̀rọ̀ kan tọ́jọ́ fẹ́ sọ so níbí àbí kí wọ́n jọ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá pààyàn papọ̀ so irú eléyìí ẹ̀kọ́ ni wọ́n ni àmọ́ gbogbo bí ẹsẹ̀ wájú pé ẹsẹ̀ ń jòkó papọ̀ bí ẹjọ́ wà níbi iṣẹ́ ni àbí ẹjọ́ wà níbi kankan ni yíwọ̀n túmọ̀ sí pé kọ́ a máa fún ní ẹ̀tọ́ téèyàn fún ẹni tí ìbá ṣe mùsùlùmí tí yahudi wọn wá sí tó sí lọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam níta nàbí máa ń sọ fún wọn ni pé yahdikumullah wa yuslihu balakum sọ yẹn ni pé ọlọ́wọ́n ọba yóò fi yín mọ̀nà bákan náà ọlọ́wọ́n ọba ó sì tún yín ṣe níbi àwọn ẹ̀sìn burúkú tẹ̀ ń ṣe yìí ọlọ́wọ́n ó ṣàtúnṣe yín kílẹ̀ kọ́ta lé kọ́ ń bi hadisi yìí òun ni pé èèyàn lè èèyàn máa ṣàdúrà fẹ́ni tí kìí ṣe mùsùlùmí èèyàn máa ṣàdúrà fún un àmọ́ àdúrà tó dáa jù téèyàn ṣe fún un òun náà ni kọ́lọ̀ ń kó kó kí ọlọ́wọ́n tọ́ yín sọ́nà ọlọ́wọ́n bá yín yanjú àlánà rí síbi tí ó dà so irú àwọn àdúrà báwọn so náà lè yóò ṣe fún un so ẹni ẹni tí kìí ṣe mùsùlùmí nìsín tó bá sín bí ó náà ti wá mọ̀ pé ẹ máa ń ẹ máa ń ṣe alhamdulilayi láàrin ara yín sẹ́n pé àwọn christian ní lọ́tí kí wọ́n mix márùn yàn gan mọ́ mùsùlùmí kọ́dà nígbà tá a fi wà ń kéèké táwọn christian ń gbádùgbò wáyé dáadáa àwọn mímẹ tó ṣe kí wọ́n máa gbogbo ìmìnì fátíà ìzájá wọ́n ka gẹ́gẹ́ bá náà sí ń kà ní tán ma ka dàdàdàdà láwọn báyọ̀ sí kéèkì ní àdúgbò wa yìí tí bá yẹ pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ fìtínà yìí náà ni ó di pé wọn fún jẹ́ mọ́ náà ló di pé ògbọ́n ẹnìkan ya sọ fún ẹyà ara ń kóra wọn jáde kó ni wọ́n pọ̀ gan lẹ́yìn pé ìlú lọ ojú lọ ní gbàngbà kan bá àwọn gbà tó di pé àwọn náà ti rí pé Ìlọrin yìí àwọn náà fẹ́ àwọn náà fẹ́ fẹsẹ̀ múlẹ̀ ń bẹ́ àwọn náà fẹ́ segin ní a tòun náà ló di pé wọn ò lè gbé pẹ̀lú àwọn èèyàn mọ́ ní ojú ojú ìlú lójú ìgboro tóbi tí mo ti lọ òun náà ní pétérù yahudi àwọn àbí yahudi àbí christian tó bá sín tó bá dúpẹ́ fọlọ́run èèyàn ní kí pé yarhamukallah tí yóò sọ fún ni pé yahdikumullah wa yuslihu balakum Abu Sa'id al-Khudri radiyallahu anhu òun náà lọ gba ọ̀rọ̀ hadith yìí wá qala rasulullah sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé idha tatha'aba ahadukum anabi tẹ́ni kọ̀ọ̀kan yín bá sín falyumsik biyadihi ala fi kó fi ọwọ́ rẹ̀ kó torí àwọn èsù àwọn àlìjànú wọn lè kó sẹ́nu yàn ọ wọlé ẹwù nǹkan kọlọ́kọ́ wọn ṣàṣàánú fún wa tó náà ní tẹ́bá rẹ̀ lómi tí ó máa wùwà kíwà tí ó máa wùkọ́ wèrè ń sí ọ ni ah, àlìjànú ń dààmú lágbájá ni so àlìjànú ń dààmú rẹ̀ lóòótọ́ o ẹwù ordinary kéèyàn sí lásán àlẹ́bí ẹ kéèyàn yán wò lásán tàfá òkú àlẹ́bí tí ẹ bá yán wò ìdá tàfá àbá àhìdùkù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín falyumsik biyadihi alẹ́kì kó fọwọ́ kó fi di ẹnu rẹ̀ kó mọ̀ jẹ́kẹ́nu yaa yá gala torí pé kí ni ṣe pé ilẹ̀ kan náà ni ṣètọ́ ni ma rẹ́rìn yọ rẹ́rìn so gbá mi ò lè máa rẹ́rìn lásán tí ó ra wọlé ní àwọn àlìjọ̀nú so wọ́n wà mọ̀ pé ni à ń ṣe lágbájá sí wọn ń bínú báyìí alágbájá sí wa so nǹkan náà bí alimami náà wà lórí rahmatullah bó ṣe parí ọ̀rọ̀ ibi tá a fẹ́ wọ̀ ní ìsìn báyìí òun náà níbi tí mo ti ń tẹnumọ́ láti di ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ọ̀rọ̀ tó ní í ṣe nípa ákúnlẹ̀ kíni so ákúnlẹ̀ kíni bó ni a ti ń kíyàn nínú Islam náà la fẹ́ sọ nípa rẹ̀ so mo wá fẹ́ kí oníkálukú wa ká fi ká tẹ̀léra wa so lẹ́yìn náà uh, gbogbo àwọn uh, oríṣiríṣi ìsọkúsọ ìdákúdá tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ akẹrẹ ni so bẹ̀rẹ̀ gẹ́gẹ́ la fẹ́ kéwú kan ní òní yìí ẹlẹ́kẹ́ mi máa ń tẹnu mọ́ ipe ká máa ka tírà báyìí kí máa ń tú àṣírí ìyàn ni irọ́ tó bá gbé lọ́wọ́ tí ó tù tí ẹ̀rí ẹni tó bá ti gbé irọ́ lọ́wọ́ láyéláyé kò lè yan tíra kan ní ayò kalẹ̀ pé ìmọ̀ ká kò lè yan láyéláyé rẹ̀ pé ẹ̀jẹ̀ nǹkan tíra lámọ̀ ká irọ́ o yọmọ kọ yọmọ kọ pépà ni ọmọ kọ nǹkan sí wọn gbogbo pé ìtàkùn aṣọ lónìí àbí àkíní àtúnṣe rọ́dù fún lónìí ẹlẹ́kọ̀ọ́kiri kan olóhà àti rọ́dù fún lónìí báyìí kọ́ àwọn tó a pé rọ́lọ̀ máa ń pa tó a pé òdodo náà ni ẹ̀kan mọ́ kan òdodo yẹn yẹ̀wò ké àìsàn ah, sọ rèé o òun rèé o òun rèé o sòrú ẹ̀ níbi tí a fẹ́ wọ̀ ní òní yìí ẹ̀ lérò níbi tí a kàn kí wọ́n tẹ́ síra síwájú kọ́ làwọn kà nígbà kan ní Ìlọrin ní Central Mosque àwọn kan láwọn bẹ̀rẹ̀ àwọn sófin wọn ni àwọn fẹ́ mọ́ wá àwọn ti àbẹ́mọ̀ sí rọ́dù báwọn súnà láyìí so wọ́n bá bẹ̀rẹ̀ mo wá ń sọ ọjọ́ pé kọ́lá àwọn oníṣẹ́lẹ̀ mẹ́rin mo ní àwọn tí mo mọ̀ àwọn olóró jù bí tí ọba ti ní sówó òun ni wá wàláì àkíkàtà wọn ò sí pẹ̀lú ẹ̀rin tí ó fi kí wọ́n wá mọ́lòtọ́ wọ́n wá láwọn fún wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́rin báyìí àbárí wọn mọ́ àwọn afọ́ olóró jù náà eléyìí àbí tí ọba yọ náà ni wọ́n lọ so bí ibi tí a fẹ́ kà lónìí wọn náà ni pé babul istihbabul musafa inda wọn ni a fẹ́ bóyá kẹ̀kẹ́ náà بسم الله الرحمن الرحيم باب استحباب المصافحة عند اللقاء وبشاشة الوجه وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شرقة ومعانقة القادم ومعانقة القادم من سفر وكراهية الانحناء عن ابي الخطاب وطلق وطلق قال قلت لأنس أقالت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وسلم قال نعم رواه البخاري وعن أنس رضي الله عنه قال لما جاء أهل اليمن لما جاء أهل اليمن قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم أهل اليمن وهم أول من جاء بالمصافحة رواه داود بإسناد صحيح وعن البراء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يتقيان ما من مسلمين ما من مسلمين يتقيان فيتصفحان إلا غفر لهما قبل أن يتلقى أن يتلقى نعم رواه داود آه الإمام النووي عليه رحمة الله wọ́n ní báàbù istihbab al-musafaha ọ̀rọ̀ nípa anífẹ̀sí kéèyàn máa bá wọ́ inda al-liqa nígbà tí yẹn bá pàdé ara ẹni sọ ẹ̀kọ́ máa sọ kéèdì tí ìmáàmù náà rẹ̀ tí wọ́n fi dé kínní yẹn ẹni pé nígbà tí bá pàdé ara yẹn iná ni alimami eh, Muhammad bin Salih al aleyhi rahmatullah ni wọ́n ní ṣàlàyé nínú àwọn liqa'u bab maftuh wọn ipe ìbáwọ́ láàrin èèyàn sí èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ní pé ńgbà tí ẹ bá pàdé ara yín tí ẹ pàdé ara yín wọ́n ní àmọ́ kéèyàn ó wà lórí ìjòkó kẹ́nìkan wà lórí òkè bẹ́ẹ̀ nìkan wà lórí ìjòkó wọ́n ń bọ̀ wọ́n dé kó wá di pé wọ́n ń hara yín lọ́wọ́ níbi yóò ṣẹ́ẹ̀kì ní àwọn òrí ẹ̀rí kankan fún kí àwọn òrí ẹ̀rí fún ẹni pé kò ní ẹ̀rí so ẹwà wà ní pé kíní yìí ó ti má ọ̀pọ̀lọpọ̀ là káwa náà ká máa jọ́sì ara wa aláì tí ń jẹ́ súnà nàbí ti gbọ́ a rí ká tíyàn náà sì wò ó pé á ah, ni o wọn náà mẹ́rin kan wá pẹ́ nìkan dé ó sì náwó so kò ẹ̀rí pé tàbá ń ka hadithi yìí náà nísìn a máa rí nǹkan tí sheikh ọ̀sẹ̀mìn alayhi rahmatullah tí wọ́n sọ ẹ wà rí pé tí wọ́n bá rí papọ̀ mọ́ in tí imam Nawawi náà sọ níbí ẹ̀rí pé wọ́n yan báàbù istihbabil musafaha indal liqa afẹ́ kéèyàn bara ẹni lọ́wọ́ nígbà tá a bá pàdé ara ẹni sọni tó bá jòkó àyè sálámà sí kátó náwó sí máa tán wabashashatul wajhi so bákan náà kí wọn tújú ká òun ni kí wọn máa ranjú kiri ẹni tí alìjẹ̀nu kó sí láà tó pé ìranjú gẹ́lẹ́ lómi ká fún mi òun ṣe súnà nìsín kọ́ máa ranjú káàkiri wọn àrùkà kó sí ìlànà ẹni tó bá jẹ́ ẹni rí tí yẹn rí pé èèyàn dáadáa ni yẹn lè gbá ọwọ́ rẹ̀ mú kéèyàn ó kíìsì rẹ̀ bákan náà wàtàkùbílì wọlẹ̀lì yìí ṣàfàkọ̀tàn èèyàn tó lè kíìsì ọmọ èèyàn nítorí pé èèyàn nífẹ̀ẹ́ ọmọ àbí èèyàn ń sànù rẹ̀ bóyá ọmọ kékeré ti ń ké kí wọ́n gbé e, kí wọ́n kíìsì rẹ̀ dákẹ́dákẹ́dákẹ́dákẹ́dákẹ́ ṣàfàkọ̀ ẹ̀rí tí àwọn kan sọ fún anabi sallallahu alaihi wasallam ike wọ́n dé sọ wọ́n sọ fún ah wọ́n rí tánabi kí sọmọ àwọn abis ó ń kí so ó kí sọmọ ekele ni wọ́n sọ pé ah pé ẹ eh, àwọn ti ọlọmọdé èmi ah o anabi wa sọ fún wọn pé ah, ọ̀dájú ni yẹn nù pé àwọn anẹ́tọ̀ sọ́làmù kọ́ wa pé ká máa kó àwọn ọmọ wa mọ́ra kọ́dà ká máa kíìsì wọn lọ́mọ tá a bí. so òun ni pé Al-Imam Nawawi wọ́n ní ìyẹn máa ń ṣe bẹ́ẹ̀ fọmọ rẹ̀ tí ìyẹn bí nítorí pé ìyẹn ń sànù rẹ̀ àbí ìyẹn fẹ́ràn rẹ̀ wa mu'anaqat al-qadim min as-safar bákan náà aw min safarin kíyàn máa ṣe mọ̀ánẹ́kọ̀ tí jẹ́ mọ̀ánẹ́kọ̀ ni pé kí èèyàn ó dì mọ́ra ẹni kọkùnrin ó dì mọ́kùnrin kóbìnrin ó dì mọ́ obìnrin min alqadim min safarin ẹni tó bá dé láti ìrìn àjò ní o ẹni pé ẹnìkan travel ní sin ó ti rí pẹ́ so kẹwa sálámà kẹ dì mọ́ra yín kò sí tó burú mẹ́ àmọ́ ó lónìí sálámà lè gì ẹ dì mọ́ra yín ah onílọ́kejì gì ó tó di àárọ̀ o yóò sí nínú àbí ẹ bára ẹ lọ́tàn ẹ̀tọ́ ẹ̀tọ́ wá ń dùn àà ah, kò sí òun súnà Nabi sallallahu alaihi wasallam so wa karahiyatil inhina bákan náà ẹ̀rí pé gbogbo àwọn kẹta ń kà yìí ní tí máa ń ṣẹlẹ̀ nígbà tá a bá ń kíra ẹni ni awakọ̀ al-inhina títẹ̀ ẹ ti rí pé ń tán sọ́nà ni pé títẹ̀ níbi kíkí ẹ̀rí pé ọ̀rọ̀ kíkí ni ṣéèkì tó sí torí pé kí ni ẹlòmí máa ń dààmú ara rẹ̀ tẹ́ ẹ bá ń bí pé ẹ̀rí dà olùwà máa lọ lè mú àwọn àdíìsì tí ẹnìkan ti jòkó síwájú ànábì sallallahu alaihi tó wá change position ó change position ó fi kúnlẹ̀ lẹ́wà ní tẹ́tìrí báyìí tí wọ́n náà rè ẹ̀rí báraka ẹwàlẹ́ amọ́kúnlẹ̀ ẹ̀rí kíkí ni à ń sọ ṣẹ́rí èyàn kọ́kọ́ mọ́ sí tàhírù ma alì nìzá níta jọ ń fa gẹ̀gẹ̀ kí ojú kọ́kọ́ yí èyàn náà ṣẹ́rí kí ní òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ níta ń fa ni pé ọ̀fẹ́ kíyàn ọwọ́ tẹ̀ kí so kìí ṣe pé nítorí ẹ̀sẹ̀ jáde lẹ́nu tiwa lẹ́nu pé àwọn náà wọ́n ń sẹ̀ lọ́rùn ni náà ni Imam Nawawi sọ yìí wa karahiyatu al-inhina akọ kéèyàn máa tẹ̀ nígbà tí yẹn bá ń kíyàn títẹ̀ kíyàn ní tí ọba àmúni sọ nínú hadith àkọ́kọ́ tí Imam Nawawi tọkọ mọ́ wa ẹni tó ń yà díẹ̀ ẹnìkan ó ní òun ṣe tíra ọwọ́ pè ní توضيح البيان so ó ní àlàyé àlàyé àlàyé àlàyé so mo wá ń sọ fún pé الوضوح لا يوضح àbí شيء واضح لا يوضح pé n tẹ́ bá ti ní ó clear ìyẹn tún ní mo tó fẹ́ sàlàyé rẹ̀ mọ́ ẹ pè nǹkan ní albayan ó tún lo tó fẹ́ ṣe tàwọn díhù albayan ó wá ń try láti fẹ́ràn defend ara rẹ̀ so kò wá mọ̀ pé ahlu sunna la yata'abbaduna shakhsan wọn kì í sin ìròrí ẹnì kankan bó ṣe lè òkè ẹni ẹ̀kọ́ ga tó tó wá ṣe mistake ó ní mistake lélẹ́ yìí wọ́n lọ lè ń kó àwọn tíra kan wá ẹ̀yìn kí tàwùdí òkè nìkan ẹ̀yìn àríwá òtàwùdí nígbàgbẹ́ gbogbo ẹni tó lè wù kó ṣe é gbogbo ẹni tó lè wù kó ṣe àṣìṣe ni mistake ni kí o níyàn ń ṣe tàwùdí òṣèwò ẹ̀lìbàyàn èyàn ọgọ́rùn ọ̀bá sáwájú rẹ̀ lérí rẹ̀ so àṣìṣe ni èyàn máa ń gba àṣìṣe lọ èyàn máa ń gbà ní kí á bá tí mo ṣe mistake ní àárín ìrìtọ́ so àmọ́ kí kọ́ wá mọ́ ní ẹ̀ eh, ẹni tí mo ṣe yìí òun náà ṣe rájọ́ pé àwọn tó ṣe mistake ṣáájú tiẹ̀ náà nù kí lágbájá òun náà tó ṣe òun náà ṣe mistake ṣáájú rẹ̀ náà nù kọ́dà dr kínní kan òun náà ṣe oye eh, dr kínní òun náà ṣe kínní ó ṣe mistake ṣáájú rẹ̀ nù tó ń tó ṣẹlẹ̀ sí ọ̀nà albayan la yuwaddah tí yẹn ṣe tahsilul hasil tó bá ti wà ń lẹ̀ ohun tó ti kílẹ̀ tó ti rinlẹ̀ kọ́ átúnu tó fẹ́ fi rinlẹ̀ àìrọ́ so kí yóò bá wọn abir Khattabi òun lọ gba ọ̀rọ̀ yìí wá ó ní kúrútùlẹ̀ anasin olóhùn sọ fún anas bin malik ipe akana fi musafaha fi ashabi rasulillah fún sáwọn sọ̀hábà nàbí tí wọ́n máa ń bawọ́ nígbà tó bá fẹ́ kíra wọn gbà tó bá kíra wọn tán tí wọ́n máa ń bawọ́ gbà bá kíra wọn tán qala na'am anas ní bẹ́ẹ̀ ni àwọn máa ń bawọ́ nígbà àwọn bá kíra wọn tán ó túmọ̀ sí pé kò sí tó burú lẹ́yìn ìgbà tí yẹn bá sálámà kí yẹn ò ṣe kíni kí yẹn ọba wọn. bákan náà Anas ló tún gba ọ̀rọ̀ yìí wá radiyallahu anhu onílẹ́mẹ́ jẹ́ ahlul Yemen nígbà tí àwọn ará Yemen wọ́n wá bá nabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n dé qala rasulullah man jaa bil musafaha àwọn làkọ́kọ́ ẹni tí kọ́kọ́ máa ń ba ọwọ́ lọ́dọ̀ wọn ẹ̀wọ̀n àwọn náà kọ́kọ́ máa ń ba ọwọ́ kí ànábì tó wá àkọ́rọ̀ rẹ̀ àwọn ti mọ bíba ọwọ́ ní àṣà tiwọn kánábì tó wá àkọ́rọ̀ rẹ̀ pé kíní ìdá tó gbọ́n nǹkan tí yẹn bá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ànábì bá wá dé tánábì bá ní kíní yọ̀ọ̀dẹ́ pàrọ̀ ẹ̀ ìyẹn gbọ́dọ̀ pàrọ̀ rẹ̀ ni ìyẹn gbọ́dọ̀ pààrọ̀ rẹ̀ ni gbogbo tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tánà ìbá ní ah, kìíní tó dáa so ó ti wà nínú ẹ̀sìn náà nù tánà bíbẹ̀ lè takò ní pé ah, ẹ má bàwọ́ o àṣà yẹn di àṣà tí ó bá lànà nẹ́fẹ̀sọ̀lọ̀ sọ́lọ̀ so ẹ wò lápèjúwe nísìn irú àwọn Sudan táwọn bá fẹ́ kíra wọn tó bá ti sálámà wọ́n fọwọ́ gbára wọn léjìká báyìí so kódà bó ṣe wà wọn bá bá ńlá ìfìfẹ́ hàn ní lọ́dọ̀ wọn síra wọn tó ẹ̀ka bá wá rí àdìsí ànábì kan lọ́wọ́ ní mọ́fọwọ́ gbáyàn léjìká mọ́ tó bá kí ọgbọ̀rọ̀ fọ́ gbáyàn léjìká ah èyàn ó di kí sí kí ni jà ó kún bẹ́ẹ̀nù tọ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní oríṣiríṣi àwọn èèyàn tó ti pọ́n tí àwọn àṣà táwọn èèyàn máa fi ń kíra ẹni yìí tó bá ti tako ìlànà ti ànábì sallallahu alaihi wasallam tó kù fún yẹn náà ni kéèyàn yà jáwọ́ barra bùnà Asib radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam iná ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé ma min muslimayni kò sí mùsùlùmí méjì yaltaqiyan tán bá pàdé ara wọn ẹni àbí wọ́n ti ẹ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ wàyàtà sọ́fà ha ní ẹ̀rìbá ìtàn méjì wá bára wọn lọ́wọ́ yẹni pé ẹ̀rì pé pípàdé náà ni náà làdísì yé gbé wá kí wọ́n kíra wọn tán wọ́n bára wọn lọ́wọ́ so ara tí sẹ́kù sẹ́mínú sọ ni pé a ní sẹ́ gbogbo àwọn hadith táwọn ń rí tó sọ nípa bíbá wọn ìpàdé ní sábà máa ń wà ń bẹ̀ kí wọ́n pàdé ara yẹn so anábìnrin tó bá ṣe báyìí tó ṣe pé àwọn abara wọn lọ́wọ́ illa ghufira lahuma qabla an yaftariqa kí wọ́n tó fira wọn kalẹ̀ ọlọ́wọ́ ni mo ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yín ẹ wo ẹ̀san lánlá ẹ wo ẹ̀san lánlá tí ń bẹ níbi kéyìn ó bára ẹni lọ́wọ́ lẹ́yìn sálámà sónà ni àwọn nǹkan kan tó ń jẹ́ àwọn ọ̀nà tí máa ń mú ládáyàn kún tí yóò sinimá tí wọ́n ma ṣọ́ọ̀tì lérí rẹ̀ ó yẹ kí wọ́n ṣàkíyèsí nínú súnà nábì náà ni ọwọ́ bíbá wà tó ká pàdé ara ẹni ká bani lọ́wọ́ so àdìsí tí ó tẹ̀lé nìsín àdìsí tó sọ nípa títẹ̀ ni so a ka àdìsí yẹn bisimilahi ta'ala ní ọjọ́ mẹ́jọ àlàyé ó bẹ̀rẹ̀ ní orí rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run anes onílọ́tún gba àdìsí wa bákan náà radiyallahu anhu qala ó ní qala rajulun ya rasulallah ọkùnrin kan sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe arrajulu minna yalqa akhahu aw sadiqahu ẹnìkan nínú wa tó bá pàdé ọmọ ìyá rẹ̀ aw sadiqahu àbí ọ̀rẹ́ rẹ̀ kan ni ẹlòmí lè mọ́ ní ọmọ ìyá rẹ̀ kí ẹni tọ́jọ bí wọn ní jẹ́ bá àwọn ẹ̀bẹ́lẹ́gbẹ́ ẹni tọ́jọ jẹ́gbé ara wọn ìrọ̀ o anabi sallallahu alaihi wasallam pé anabi náà sọ pé almuslim ahu almuslim mùsùlùmí méjì ẹnìkan ju ẹnìkan lọ ní ẹnìkan dàgbà ẹnìkan kéré ní ọmọ ìyá ni àwọn méjèèjì ọlọ́run náà ní innamal mu'minuna ikhwa gbogbo ẹ̀yin mùsùlùmí ọmọ ìyá lẹ jẹ́ ó bá dàgbà kó o tó ọmọ ọgọ́rùn ọdún kí lè kó mọ́ ju bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ èèyàn sọ pé akhi fil islam ọmọ ìyá mi náà lélẹ́yìí nínú Islam nínú ẹ̀sìn so tẹ́yẹ̀ bá pàdé ọmọ ìyá yàn kíyàn ọ́ tí ànábì náà tó bá pàdé ara wọn ẹni òun ní bí ànábì pé ṣé tóun bá pàdé ọmọ ìyá òun àbí ọ̀rẹ́ òun kan ayana hani lẹ́hù ṣé èèyàn lè tẹ̀ tíyàn lè tẹ̀ láti fi kí kọ́ọ̀lẹ̀lá ànábì ní rárá o rárá rárá là rárá ó ní fayaltazimuhu só lè dìímá wayuqabbiluhu kó kíìsì rẹ̀ kọ́lá là anábì ní rárá ní dìímá rẹ̀ ní ma kíìsì rẹ̀ ni kọ́lá ẹniyàn tún bèèrè pé fayakhudha biyadihi sí kọ́ gbà lọ́wọ́ mú ni fayusafihuhu kọ́ bà lọ́wọ́ qala na'am anábì ní bẹ́ẹ̀ ni ko se so nti a máa fi ń kiri ẹni náà lànàbì sọ̀sọ́làmù ṣàlàyé yìí ni sálámà gbólóhùn nù iṣẹ́ tó lè tẹ̀lé gbólóhùn ẹnu òun náà ni lọ iṣẹ́ tó lè tẹ̀lé mi bá fẹ́ gbé àbí o wá ẹ̀rí ẹ̀rí ń wá látọ̀dọ̀ níta ń challenge gangan nù ipe ẹni tó fẹ́ njó wo la nábì fẹ́ kí ẹnìkan fẹ́ kí ànábì àbánábì ló fẹ́ kíyàn àbí ọ̀kan náà sọ̀hábà ló fẹ́ kí ànábì àbọ̀kan náà tàbí ló fẹ́ kí àwọn sọ̀hábà àbí sọ̀hábà náà ló fẹ́ kí sọ̀hábà tí wọ́n wá kíra wọn tán sàlámù alaykum tí wọ́n tó tẹ̀ sí torí pé wọ́n tó tẹ̀rùn bá àbí wọ́n kúnlẹ̀ àbí wọ́n ṣe gbogbo tí lẹ́yìn rẹ̀ so èèyàn ní ìdíkẹ́yìn òun mú ẹ̀rí wá ẹ̀rí bíbáwọ́ ẹ̀rí náà láti mú wálẹ̀ kan yìí ọ̀yà ẹ̀kan lè wá ẹ̀rí sí yẹn máa ń tẹ̀kí ẹ̀ náà sọ pé bí tá à fa gangan a gbọ́dọ̀ mọ́ o ọwọ́ ara ẹnìkan wá bọ́lẹ̀ ó wá ọ̀nìkan tán wọ́n bẹ̀rẹ̀ mú ó lè bẹ̀rẹ̀ kí kìí ṣe kìí ṣe gbálẹ̀ gbálẹ̀ là ń sọ fún ọ kíkíyàn gangan gangan ni gangan ni lẹ̀sìn ní a máa ṣe ọ̀rọ̀ yìí dàgẹ́ bí nísìn kọ́mọ ní tàbá ti ń kírun àyí sọ̀rọ̀ o kọ́ wá ní àà ẹsì fẹ́ràn wàhálà báyìí ọ̀rọ̀ kọ́ ń sọ ní ìsinmi sọ̀rọ̀ kọ́ ń sọ ní ìsin mi yìí so eré ìrun là ń bọ́ sọ pé tí wọ́n bá ti ń kírun àyí ṣe àyí sọ́rọ̀ torí kí ni ànábì ti ní inna hadha salat la yanbaghi fihi shay'un min a'mali na min qawli min kalam min kalam aw kama qala ànábì ṣe rírun yìí kò lẹ́tọ̀ kẹ́yìn òfin kankan kò so àmọ́ nìsín ìwá kírun mọ́kàn pàdé àwọn bọ́ sọ̀rọ̀ wọ́n ni ṣebí kírun yìí so ẹ̀sẹ̀ pé yóò ní pé àbí nǹkan ń ṣe ọ́ ni bẹ́ẹ̀ náà ni kéèyàn bẹ̀rẹ̀ kọ́ mú gbálẹ̀ kọ́ bẹ̀rẹ̀ kó mú nǹkan rẹ tọ́ bọ́ kan ní ẹ̀rí báyìí ọbẹ̀ gbálẹ̀ ọbẹ̀rẹ̀ àmọ́ tàbá ní ó kíwa kò ní lè bẹ̀rẹ̀ kíwa bẹ́ẹ̀ ni Ànábì sallallahu ló ní ká mọ́ yìí o so in ti ọ̀rọ̀ kíkí títẹ̀ kíkíyàn náà ni à ń sọ insha Allah tó bá di ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ hadith yìí àwọn tí wọ́n sọ pé àdísí ọ wà da'if àwọn tí wọ́n ní nǹkan da'if ìkó rọ̀ wá àmìmì tí ẹfẹ́ kan ṣẹ́rí tí ẹ̀mà ń jẹun tí ó bá fẹ́ sọ ọ̀rọ̀ tí ó clear ọ̀rọ̀ tó bá ti di pé ó ní ìtìmọ́lù tẹ́wà mọ́ afáfáfá tẹ́wà ní gírígàgírígàgírígàgírígàgírígàgírígàgírí tí àwọn ẹ̀rí mi sí ń bẹ̀rẹ̀ kí wọ́n rọ wa so inṣáàlá tó bá dé ní ọjọ́ mẹ́jọ a máa bá ọ̀rọ̀ nípa ìkúnlẹ̀ lọ láti fi kíyàn ẹ̀rìbá àti yàn láti fi kíyàn ìyẹn lè fẹ́ bọ́ṣọ́ ní ìsìnkú kúnlẹ̀ tí a sọ rẹ̀ ń fọ́ àbí náà ní orí nǹkan wà láì Assalamualaikum, ẹ̀kọ́ fún akọ́kù. Àlékún sọ́lá. Nígbà ilé láti, àǹfà tí nǹkan bá ní ọ̀la wọn tí èèyàn bá ní sábẹ́ àṣírí ní àsìkò tí tó pèsè ní kí á san ní ọjọ́ kejì àbí kò ní kì í fi á san padà mọ́. Náà ah, wítìrì nínú súnà tí Ànábì sallallahu alaihi wasallam sí pé ní súnà tí ọkàn pa sọ Ànábì sallallahu alaihi wasallam kì í fìgbà kan fi kalẹ̀ láláì níyàn kódà tó bá wà ní ìrìn àjò Ànábì àmọ́ kí wítìrì tí wàá pé yẹn wá gbàgbé àbí yẹn sùn lọ tóbi di pé àsìkò àsùbá tó so orú ẹni yẹn tó bá di ní àsìkò ìyálẹ̀ta ní táìmù tó máa ń ké dùn ha so ẹni lè kí padà nígbà tí ó bá kí bóyá kó kí ní méjì àbí kó kí ní mẹ́rin wà ní kí ní wítìrì mà sórí ìlẹ́nu fatwa Sheikh Uthaymeen alayhi rahmatullah náà. olórí asalaamualeykum. waaleykum asalaam. waaleykum àlùfáà yẹn dákun ṣé ó dáa ká máa gbèkó láìlẹ̀ kámọ̀jọ̀kọ́ kámọ̀jọ̀kọ́ lọ ṣe àdúrà lóru kí a máa fi owó kámọ̀ fi wọ́n wá ṣe òǹkà tàbí kò dára tó wá pẹ́yàn máa ṣe àtikárò ni kò sí tó burú bẹ̀ yẹn lè dìde lóru bóyá òun òpin yàn ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọn bàbá yàn ṣe náfìlà kan kí wọn péjé kí n ṣe àtikárò ṣe kí n sì máa fi ọwọ́ àbí nínú hmm. súnà náà lọ́wọ́ àbí ìwọ́n náà lè yẹn máa fi ń ka àdìkárù sí wallahu a'lam náà. asalaamualeykum tọ́kàtù. maaleykum salaam. ó ní ẹlọ́pàá àdúrà wo la lè máa ṣe fún ẹni tí ó ní ojú kòkòrò bíi ìròyìn jíjà. irú ẹni yẹn sọ lẹ́ẹ̀kan pé gbogbo àwọn nítorí àwọn ìwàkiwà tí wọ́n ń ṣẹlẹ̀ sẹ́lòmíì ma ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀yàtín so náà mo fi ní pé gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ nǹkan tí máa ń mú ìṣúra yìí ìyẹn gbọ́dọ̀ máa kọ́ àwọn kéèké kọ́mi kí ọbẹ̀ yán kọ́bẹ̀ yán kí wọ́n ní fọ́jẹ́nu rẹ so àwọn ẹ̀kọ́ ni so náà ni àwọn nǹkan kí nǹkan tó ń jáwé ìṣòro kò fi ní ọmọ tí wáyé pé bá ń wúrú wà báyìí nínú òun náà ni àwọn àyà tó bá ní ṣe pẹ̀lú àwọn àyà rúkẹ́yà sí kí ọmọ kà á fún un so bákan náà kí òun sì máa sọ ọ̀rọ̀ sí ọmọ yẹn létí pé irú àwọn bàbá yìí kí ọmọ mú nǹkan ní nǹkan tí wọ́n bá fi léèyàn lọ́wọ́ ọlọ́wọ́ bá ọ̀fẹ́ o ó lè dára jìyàn lọ́dọ̀ ọlọ́run o ṣoṣo ti gbọ́ ọ̀dá o ẹ̀ṣẹ̀ ní o so irú àwọn ọ̀rọ̀ báwọn yẹn máa ń gbọ́dọ̀ máa sọ sí àwọn ọmọ kéèké létí so wallahu a'lam náà. olùbẹ̀rẹ̀ ní sàrà alaykum salaam. alaykum salaam. nítorí wọ́n ní ó ní tí ó dá kẹ́hìn sí maulidi ànábi kẹ́hìn ń pe àpèjẹ kí èèyàn wá kí àwọn èèyàn wá jẹun. kódà torí pé ànábi sallallahu alaihi wasallam kọ̀kọ́ wa kò sì sọ kò sì pàṣẹ rẹ̀ kalẹ̀ òun náà sùn ṣe àwọn sàhábà rẹ̀ náà ṣe sọ̀rọ̀ náà ni pé kọ̀dá kéèyàn ò ṣe sọ ní mọ́wúlid bídà ni so ẹ̀yẹn ni pé àdáadáalẹ̀ ni kọ̀dá tí wọ́n bá ń lóun fẹ́ ṣe sàárà ọ̀fẹ́ fún àwọn èèyàn lápèjẹ má lọ mọ́mọ́ òlúdì má lọ mọ́mọ́ òlúdì fún yẹn ní àpèjẹ tí ò ní lọ́mọ́ ìfìjẹ ibi owó lọ́fẹ́ fún yẹn ló ń jẹjẹ ní njó ni ò ní njó ni ò sí ẹni tẹ́bi ń pa kó sì wá jẹ́ pé ń jọ mòlúdì ní irin lọ́mọ lọ́fẹ́ fún àyàn ló ń jẹjẹ ṣètò apé tí ànábì bá tiẹ̀ ṣe ni àbáwọn sàhábà rẹ bá ṣe ni kò sí tó burú mbẹ̀ tí wọ́n lọ wà ilẹ̀ náà. oníṣòwò ní àṣàlọ́wọ́ ẹ̀kọ́ fún ọ̀gá tù. wa alaikum salam. ó ní bá ṣe lọ yí lóòjọ́ tí mẹ́ta bá ti pé irun ó ní pé ká fi eré àtàkùn kalẹ̀ ká lè lọ sí mọ́ṣáláṣí ó níbi tí ìrora wà mọ́ṣáláṣí yẹn ó dé mọ́ṣáláṣí àwọn ilé irú àsùn yẹn tí ẹ lè kó ẹ wá kó bẹ́ẹ̀ ni wọ́n tún lọ sí mọ́sáàsì ìgbóhùnlóhùn níta àwọn oníṣẹ́ náà kápá wọn ní tí pé wọ́n gbà ẹ̀ nìkan ní ṣé ìwé náà ṣe ó bá wọn. ṣé kí ló ń lè ṣe níbẹ̀ ṣé lọ́tajà náà nílẹ̀ kejì ni. ẹyin tó ṣẹlẹ̀ náà ni pé n tó dáa jù tó bá ti di ní àsìkò tí àsìkò zuhuru ti wọlé tó ti pè run so kí ọmọ ta nǹkan kan mọ́ àmọ́ kọ́ wáwọ́ pé wọn ò kú tí kírun bóyá nìsín wọ́n wà ní mọ́ṣáláṣí tàwọn àrìsúnà táwọn tètè kírun ní tóun bá ti yẹ gẹ̀rẹ̀ bóyá láti bí aago kan so wọ́n wá kí tán ní tí ọ̀dọ̀ tí wọn bóyá bí aago kan àbọ̀ àwọn sì máa ń kírun láago mẹ́ta ń bì kan wọ́n ní ìtún lọ́bẹ̀ níwọ̀n a máa tajà láti aago látago kan àbọ̀ wọn di ìgbà tí wọ́n pè rún so wọn náà ti mọ̀ pásíkò rún yẹn ti tó kí yóò fi irú nǹkan báyẹn kalẹ̀ kí yóò sá fún èèwọ̀ tí ọlọ́run bá ní kí yóò mọ̀ ṣe síbẹ̀ nùgbà tí ó bá ti di pásìkò bá ti kọjá èèyàn tó láǹfààní láti mọ àsìkò òun bá ti kọjá wáyé ìdá kó di yá ti sọlá wọn tó ṣì ń fìlà àmì wọn tí wọn gbọmí fọdùlélá wọn kúrò mọ akẹfẹ rẹ sọ lẹ́yìn irun èèyàn tó lè máa ta ọjà yẹn sọ pé ṣe sùúrù kásìkò yẹn fi lọ sọ wọn lọ wọn àlẹ. olórí ní asalaamu alaykum. maaleykum salaam. ẹjọ àlùfáà a jẹ naam ṣẹ́rí gbogbo nǹkan tó bá wà nínú omi gbogbo nǹkan tó bá ti wà jọ jẹ́ dábàá nù omi tí bá ti ni sòyàn lè gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó ń jẹ́ ẹranú omi ẹ̀rí pé lára ẹranú omi òun ni ìtẹ̀dàkọ̀ yìí kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n kan náà ara ẹ̀ náà ni ẹja ara ẹ̀ náà ni edé ara ẹ̀ náà ni akàn so gbúdọ̀ àwọn yẹn yẹn lè jẹ́ ọ̀ní òun lè gbélẹ̀ ó lè gbélẹ̀ ó lè gbénu omi so òun lè jẹ yóò so irú ọ̀pọ̀lọ́ yẹn ní ìsìn òun náà máa ń gbénu omi bàtú wọ́n ní pé òun ní ọlọ́ní ìwọ lára pé ó ní poison lára so even àwọn tó ń jẹ́ àwọn science àwọn science kí náà àwọn science student àbáwọn kankan wọn náà sọ pé pé ó láìpẹ́ ní kabiniju ní oní wọn ló ní poison so kéèyàn máa jẹ́rú yìí wọ̀ abẹ́ni tí o bá ní kórira ó lè jẹ́ kọ̀ọ̀kan mm-hmm. ọmọ jẹ́ nso so Allahu alam náà. olórin pèsè. person know that Salat Ibrahimiyya is compulsory is there a person leave it. níbi ìran àbí. bóyá níbi ìran náà ní ká ó sẹ́nu. sọ pé ní pé kéèyàn wọn máa kírun máa so torí pé kí ni ń bẹ nínú tashahud Is it good to pray in the church where there is no mosque? Ṣé kò sílẹ̀ lẹ́ni ni? Bọ́ sílẹ̀ lẹ́ lásán kò mí òkè dandan ní kó bọ́ sí. Pèpè yìí dandan kí wọ́n wà níbi tán bá kọ́ náà lèyàn ti lè kírun. So ẹni wí ẹ̀, àwọn ibi táwọn ẹbí ti náà máa kírun òun náà ni tó bá jẹ́ masbala ẹni pé orí àtàn. So àbí àwọn anábìkà àwọn àyèrè tí èèyàn gbọdọ̀ kírun àbí inú àyè tẹ́ òfin kírun bẹ́ẹ̀ so àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ rú chọ́ọ̀chì so dẹ́ndẹ́n tó bá jẹ́ bí tán bá ti ń àyè ẹbọ so yẹn máa lọ lè ṣe àìbádà níbẹ̀ so dẹ́ndẹ́n náà irú chọ́ọ̀chì onísìn ó rọrùn ká gbé àwọn ère gbogbo ẹ̀ ère mary àbẹ̀rẹ̀ jésù tán láwọn yá wọ́n lè gbé síbẹ̀ so tẹ́lẹ̀ náà kí nìyàn ti wá wọnú church tó fi di pé bẹ́ẹ̀ ni wọ́n wá sẹ́kù fún ọ láti kí sòrò àwọn ìbéèrè yìí ìbéèrè tẹ̀ kí wọ́n láti ìsìn ní anábì ni ju'ilat liyal ardu tahuran wa masjida anábì ni gbogbo orílẹ̀ ayé nílẹ̀ kírun bẹ́ẹ̀ ọmọ so àyè tí yẹn kírun ni wallahu a'lam naam. Wíwọ́n ní asalaamu alaykum. Wa alaykum salaam tó yẹn jọ tí èèyàn bá dáná ìfi orúkọ rẹ̀ lẹ́yìn sàlámù tó ṣe ìrìnàjò tó yóò tún sálámù ní èyí lẹ́yìn ìforíkanlẹ̀ lẹ́yìn ìgbà tó wá san bẹ́ẹ̀ ni tí yẹn bá ṣe ìforíkanlẹ̀ bàdí àbíkọ́ bùlé náà ni àbíbàdí yẹn náà ni yóò tún sálámù mí náà ni ìyẹn sálámà mi àmọ́ níbi ìforíkanlẹ̀ yẹn èèyàn tí yẹn ń gbé náà lèèyàn wù ṣùgbọ́n tí yẹn bá jòkó kò ní dìkẹ́ òtútù tàṣáhùdé mímọ́ yẹn kàn jòkó díẹ̀ ló sì sálámà wallahu a'lam. Anyway, please, is it compulsory to remove Bismillah from Fatiha? Wrong èèyàn wù jẹ́jẹ́ ni ọ̀dandan ni kéèyàn ó wí bísímìlá ìsìfàtì àti ìwà fẹ́ kà torí pé àyà kan ní níbi àyà suratul Fatiha sọ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la